الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى وعنه رضي الله عنه قال قال النبي صلى الله عليه وآله وسلم كان النبي صلى الله عليه وآله وسلم إذا توضأ أدار الماء على مرفقيه أخرجه الدار قطني بإسناد ضعيف إبواري سناني إبواري ẹlẹ́ẹ̀karùnlélógójì nínú ترى بلوغ المرام في الإمام الحافظ ابن حجر العسقلاني رحمه الله تعالى ونوى عنه إبواره يتوى لدو ثابت سواجه قمناني جابر ابن عبد الله رضي الله عنهما وإن كان النبي صلى الله عليه وآله وسلم olójúṣe ọlọ́run ọba ìkẹ́ àti ọlọ́run ọba kó máa bá ọjọ́ ẹni tó ṣe wípé ìdá tàwọn bọ́ à ní gbogbo ìgbà tó bá sàlù àlá àdáhùrọ̀ lùmọ́ àrẹ̀lẹ́ mìrìfọ̀kọ́ yìí wọ́n á máa mọ́mi kárí àwọn àgbọ̀nwọ́ wọn méjèèjì wọ́n á máa fomi yípo àwọn àgbọ̀nwọ́ wọn méjèèjì akhrajahu Abu Umar. الدار قطني بإسناد ضعيف الدار قطني رحمه الله تعالى أنا ما بأبوار يوافوا شمانا توبا وانكو أجانا تولي ẹgbàá yìí má rí kó dá lórí ọ̀kan nínú àwọn oríkèé tá a máa fọ̀ nínú àlùwàlá òun náà ni ọwọ́. òpin ibi tí wọ́n láfọwọ́dé ìní àdéhìí yìí ń ṣe àlàyé bí fífọ́ rẹ̀ ó ti nítorí pé náà alukur'an ìgbà tí ọlọ́run bá pa wá láti pẹ̀lú pé ká fọ ọwọ́ wa lẹ́yìn ojú wa nínú àlùwàlá wá sọ yìí pé àwọn ọwọ́ yín títí dé. àwọn àgbọ̀nwọ́ yín ni àbí títí kárí àwọn ìgbọ̀nwọ́ yín nítorí pé ìlà hatta ní èdè lárúbáwá wọn bẹ nínú huruful ghaya àwọn aráàfin ti ń fi ń hàn wá níbo ni a nǹkan dé a sì ti mà wípé huruful ghaya ti ní ọ̀dọ̀ àwọn olùmọ̀ nípa èdè àti òfin wọn ni tó bá wá ṣe ń ti ń tọ́ka sí ni wípé ìǹtú wá lẹ́yìn rẹ̀ yóò wọnú tó síwájú rẹ̀ tàbí ń tọ́ wá lẹ́yìn rẹ̀ kò ní wọnú tó síwájú rẹ̀ ṣe ń tú wá lẹ́yìn rẹ̀ yóò wọnú tó síwájú rẹ̀ àbí kò ní wọnú tó síwájú rẹ̀ bí kéèyàn sọ pé akaltu samakata hàt. حتى رأسها أكلت السمكة حتى رأسها مجاجنا títí dé orí rẹ̀ ṣé títí dé orí rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé àyàfi orí rẹ̀ àbí títí dé orí rẹ̀ mo jẹ gbogbo ẹ̀ tán pátápátá korongodo kòkó kankan má èwo nínú méjèèjì. so apá kan nínú àwọn olùmọ̀ àwọn sọ wípé tí ráàyà bá wá ara fi títí débi wọn ní tọ́ka sí pé ntọ́ wá lẹ́yìn rẹ̀ kò ní wọnú tó síwájú ẹ̀ àwọn kan sì sọ ike rárá o sí pé ntọ́ wá lẹ́yìn rẹ̀ yóò wọnú tó síwájú rẹ̀ pàápàá jùlọ gbogbo wọn jọ jẹ́ ẹ̀yà tí gbogbo wọn bá jẹ jẹ ẹ̀yà kan náà gẹ́gẹ́ àpèjú ìta àmúwáyé ẹ rí i pé lẹ́sẹ̀ orí ẹja ara ẹja náà ni torí ẹ ìgbà tó rí ti jẹ́ ara ẹja ìgbà tó sọ pé akaltu samakata hatta ra'saha ìtumọ̀ rẹ̀ ní kékeré mo jẹ ẹja yẹn pátá porongodo torítorí yàtọ̀ sí ká sọ yìí pé akaltu samakata sàmákàtà hàtàlùkùbùzà pé mo jẹ ẹja yẹn títí dórí búrẹ́dì ṣé ara ẹja ni búrẹ́dì kì í sara rẹ̀ ó túmọ̀ sí wípé ẹja nìkan ló jẹ ṣùgbọ́n kò jẹ búrẹ́dì wọ́n ní ṣé gọ́ọ̀yà tó bá jẹ́ mìǹjẹ́ńsẹ̀lì mọ̀gọ́yà yọ̀ wọ́nù rẹ̀ tó bá jẹ́ ẹ̀yà ń ta yọkùnù rẹ̀ yọ wọnú ẹ̀ tó bá jẹ́ ẹ̀yà ń ta pé títí dórí rẹ̀ yọ wọnú ẹ̀ tí ó bá sì jẹ́ ẹ̀yà rẹ̀ kò ní wọnú ẹ̀ ọ̀rẹ́ bá ní wọ̀rọ̀ ọlọ́run tọ́lọ̀ ń sọ yìí pé wà aydiyakum ilal marafiq kẹ́ẹ̀sì fọ àwọn ọwọ́ yín títí dé àwọn ìgbọ̀nwọ́ yín tí ńlá màtúmọ̀ rẹ̀ ni àbí títí kárí àwọn ìgbọ̀nwọ́ yín ṣé ìgbọ̀nwọ́ arọ ọwọ́ ni àbí ó ṣe àjòjì sọ́wọ́ sárọ ọwọ́ ni àbí ó ṣàjòjì sọ́wọ́ àtìrúkọ́ náà bọ̀ sọ pé wà ẹ̀yìn díyọkún ìlàrú òsìkò ọlọ́run sọ pé kẹ́ ẹ ti fọwọ́ yín títí lórí yín ẹ̀ràn kó rí yàtọ̀ sí ọwọ́ tó wà ẹ̀yìn díyẹ fún mi lọ́nà mọ̀rọ̀ ọ̀fíkì kẹ́ ẹ ti fọwọ́ yín títí kárí lámàtúmọ̀ rẹ̀ títí kárí àwọn àgbọ̀n wọ̀nyí. ìgbà tó ti pé ìyàpọ̀ ẹnu ó ti ti kọ́bọ́ sáàrin àwọn olùmọ̀ lórí wípé ṣé ìgbọ̀nwọ́ wọbẹ̀ àbí òní wọbẹ̀ à ń bùkátà ẹ̀rí mi ẹ̀rí mi tí ó fún ọ̀kan nínú àgbọ̀yé méjèèjì ńlágbára pé ṣé ìgbọ̀nwọ́ ọwọ́ tá fi hàn wá pé kẹ́ẹ̀sì tún fọ àwọn ọwọ́ yín títí kárí àbí títí dé títí kárí torí di eléyìí ìjọba rí táwọn olùmọ̀ bá ṣe apọ ẹnu nípa nǹkan kan kámọ ìkékè ṣe fẹnu ló mọ ṣe apọ ẹnu bí ìbá ṣe pín àwọn ẹ̀rí tó wá lórí ọ̀rọ̀ yẹn wọ́n fi àyè kí ìyàpọ ẹnu ọsẹ lẹlẹ torí ẹ lásán kọ́ ni wọ́n ṣe ìyàpọ ẹnu pé ṣé ìgbọ̀n wọ wọbẹ àbí òní wọbẹ nítorí pé wọn àti sọ pé wàá ìdí ẹkún ìlànà mọrọ ọtún ọdà Ọlọ́run bá sọ pé tó máa ti mú síyámá ilẹ̀ lẹ́yìn. tẹ́ ẹ bá gbà wọ́n lẹ́yìn náà kí ẹ wá pé àwọ̀ títí dé òru àbí títí kárí òru ni títí dé àbí títí kárí ẹnìkan wá yarí wọ́n gbà wẹ̀ lọ́sàn àti òru nítorí sọ wípé ilẹ̀ lẹ́yìn dáhùn. ṣé arọ ọ̀sán lòun náà ẹ̀ dáhùn kìí sàrọ̀ ọ̀sán pa òru láti máa ń gbá ọ̀rẹ́ àbọ̀sán. ìdán ثم أتم الصيام إلى الليل أي lẹ́yìn náà ẹgbẹ́ àwọ̀ ẹ̀yìn títí dé òru títí dé òru gẹ́gẹ́ títí kárí òru kó láti mọ̀ pé títí dòrò ìtumọ̀ títí dòrò òní wípé tí òru bá ti bẹ̀rẹ̀ gbàrà báyìí àwẹ̀ tán àmẹ́ni tó sọ pé títí kárí òru ìyẹn pé wàá máa gba àwẹ̀ títí tí àlùfáàjà rẹ ó ti yọ kálífáàjà bá tún ti yọ àwẹ̀ mi tún bẹ̀rẹ̀ àgbàkúnù tòṣùwọ́n tó mọ àti mọ̀ṣẹ́yàmà ilẹ̀ lẹ́yìn ẹgbàá àwẹ̀ títí di òru kí ló mú a mọ̀ wípé ìdá kan tó kéré jù nínú òru gbọ́dọ̀ wọ ìgbà tá a fi gbà wẹ̀ nítorí pé tóun bá ti wọ̀ àwẹ̀ tánu ẹ sì mọ̀ pé tóun bá ti wọ̀ òru ti bẹ̀rẹ̀ nu òun náà ni àdéhùn anábìrán Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wọn ni idha aqbala al-laylu min hahuna wa gharubati shamsu faqad afṭara as-sā'im. wọ́n tóun bá dé báyìí tóun sì wọ̀ aláwẹ̀ ti sìn aláwẹ̀ ti sìn. وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر حتى ẹ máa jẹ ẹ máa mu títí tí òwú funfun fi hàn yàtọ̀ sí dúdú lálùfájà yìí àbí ẹ máa jẹ ẹ máa mu títí kárí ìgbà tí òwú funfun bá hàn yàtọ̀ sí dúdú lásìkò àlùfájà yìí èwo ni títí di ìyẹn ni kéde gbàrà báyìí tó bá ti bẹ̀rẹ̀ kọlọ yètò pọ̀ mọ́ àjẹun wọ́n wá pé àjà nítorí pé àjà lọ́lọ́run bá ti bá a sọ̀rọ̀ ń bẹ̀ yẹn títí tí lè ó fi má tán fa ìyẹn ọmọ ajọ lọ́sàn-án àbí wọn à ní gbá wẹ̀ tẹ́lẹ̀ àmọ́ ẹni pé gáàyà làṣẹ tó bá jẹ́ wípé ọjẹ́ nǹkan kan náà ní tó síwájú tó síwájú ara àti tí ń tọ́ka sí tí ń tọ́ka sí títí di nǹkan báyìí tó bá jẹ́ pé tó síwájú àti tó wà lẹ́yìn rẹ̀ bá jẹ́ ẹ̀yà kan náà wọ́n wọnú ara wọn yọ kárí ẹ̀ títí kárí nù tí wọn bá ti jẹ́ ẹ̀yà kan náà àjẹpé títí dé ìgbà títì bá ti bẹ̀rẹ̀ báyìí ọparí torí ẹ̀ màtí ti pé ilé yẹn ó ń bùkátà àgbọ́yé kan pàtàkì èyí tí ń bùkátà ìmọ̀ kan pàtàkì èyí tí kò sì ṣeé ṣe kí gbogbo èèyàn kọ̀ọ̀kan kọ́ mà. Ambukata wa àlàyé tó ṣe pé yóò wà ní level of understanding of each individual nítorí pé Islam tẹ̀lé yẹn ọ wà fún gbogbo yẹn ètò e gbogbo yẹn lọ́pọlọ rẹ̀ lè ga gbọ́ gbogbo yẹn lọ́gbọ́dọ̀ sí lọ gbogbo ẹni tí o bá ti sin lọ́n gbọ́dọ̀ gbọ́rọ̀ Ọlọ́run ọba yé torí tí o bá gbọ́rọ̀ Ọlọ́run ọba yé tá a sì ní kọ́ máa sin Ọlọ́run ọba yóò jẹ tẹ̀lifọ́n gbèmọ́ àlàyé fọ́ bí ìgbà tá a di ẹrù téèyàn ò lè rù lé lọ́rùn ni ẹsì ti mọ̀ pé ọlọ́run bá wa ó ti sọ pé rabbana la tu'akhidhna in nasina aw akhta'na rabbana wala tahmil 'alayna isran kama hamaltahu 'ala alladhina min qablina rabbana wala tuhammilna ma la taqata lana bihi ìwọ ọlọ́run ọba ẹrù tá a lè rù má di rú wa ọlọ́run ti sọ pé la yukallifu Allahu nafsan illa wus'aha gbogbo ní eléyìí ló túmọ̀ sí wípé káwá sọ pé kéèyàn ó ṣiṣẹ́ pẹ̀lú tí ọ̀gbọ́ yìí kò lè rọrùn iná ló fà ìlàdé ti fi wà tó sálà yìí yéke fún wa nípa gbogbo nǹkan torí ẹ̀kọ́ ní four times nínú gbèsè ayé yẹn tí ẹ̀ máa fọ́ ní àǹfààní àti máa sí àwọn tíra àbí fi wọ̀ subhanallah ọwọ́ tí yẹn fi fẹ́ràn ẹ̀sìn Islam yóò ní agbára wọn mọ wípé gbogbo ìtẹ́ máa ń sọ fún inú fífi pé ọtọkọtọ ẹ lóyún náà ṣe dá kọdá kíníkan àwọn afanu àdìsí anabi sọlá àṣọlá lọkọọkan lábala lábala ọrùn ọlọọbù àti àti gbogbo ìlànà ti sọlá yìí. tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé àfikà wọ́ọ̀nà tó dé pé àfin ní àǹfààní àti lè máa kà nínú àwọn sẹ́fà àdìsí anabi sọlá àṣọlá ìsọ̀hìn bukhari ìsọ̀hìn muslim sunan abi dawud sunan nasa'i sunan tirmidhi sunan ibn majah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà tíra àdéhùn tó wà ìyẹn gbọ́dọ̀ ti agbára láti rí kó náà jọ kanu ẹni tí ń kà bẹ́ẹ̀ nítorí pé màálẹ̀ rẹ̀ ó tún lékún sí òye tó ní nínú ẹ̀sìn ó tún pọ̀ sí owó tínú ló fi máa dùn nípa ẹ̀sìn ọlọ́run bá yóò tún lékún sí. unlike kó kàn jẹ́ pé wọ́n ti pè akhbari izziya risala onìkan náà lọ́kàn máa kà bí ìgbà tó ti pọ̀ ní Qur'an wa sunnah wọ́n lẹ́sẹ̀ ìyẹn agbábi fìyẹ yóò ti sàǹfààní lára rẹ̀ bí kọ́dìrì máa ń dẹ́kun mi fẹ́k lódì wọn bó bá ti ní àgbọ́yé nípa ẹ̀sìn sí nítorí pé màá yóò rèé lọ́wọ́ bí ìkọ́yọ́rọ́ yóò fẹ́ òfin díè àdìsí yìí báyìí tó bá yẹ kó fẹsẹ̀ rìn lẹ́ni ẹ rí i pé ẹ̀rí tó yéyéké ni nípa pé kíni nípa pé téèyàn bá ti àlùwàlá ń èèyàn gbọ́dọ̀ fọ apá rẹ̀ kárí ìgbọ̀nwọ́ ni yẹtí pé yóò fọ apá rẹ̀ títí dé ìgbọ̀nwọ́ ṣùgbọ́n yóò fọ kárí ìgbọ̀nwọ́ ìgbàwọ́ àti pé wà á yí díẹ̀kùn ilẹ̀ lọ́rọ̀ pípé ìlà níbi ìbìmọ̀ọ́nà máa lọ́rọ̀ pípé wà á yí díẹ̀kùn ilẹ̀ lọ́rọ̀ pípé ayé wà á yí díẹ̀kùn máa lọ́rọ̀ ẹ sì fọ àwọn ọwọ́ yín pẹ̀lú yẹn pé kárí àwọn ọ̀gbọ̀n wọ̀nyí ṣùgbọ́n àdéhùn yìí kò fẹsẹ̀ rinlẹ̀ wàhálùlélẹ́ àti rí àwọn àdéhùn míì tó ti pé nínú àwọn àdéhùn tó ti síwájú wọn fi hàn wá bẹ́ẹ̀ bí Abu Hurairah radiyallahu anhu ti sàlàyé fún wa fanabi Muhammad sallallahu alayhi wa sallam wọn sọ pé inna ummati yub'athuna yawma al-qiyamati ghurran muhajjalina min athari al-wudu faman istata'a minkum an yutila ghurratahu falyaf'al. هذا بحديث أسبق الوضوء lóríṣiríṣi àwọn àdéhùn tó ti wá tó kàtí kí àyíká sàlù àlàkọ kárí ká má ṣe dábì kan sí wàhálà ìgbì ẹni tó bá fẹ́ sàlù àlọ́tún fẹ́ fi sẹ̀sìn fọ́lọ̀ àbùkátà ká máa kájú àbùkátà ká máa rọ́ọ̀ṣì nítorí pé bọ́lọ̀ ń rọ́ọ̀ṣì lọ bọ́lọ̀ ń kájú lọ kó farabalẹ̀ kó fi sàlù àlá á fi ẹlọ́kàn láti kírun èwo ni ká kírun ká wá rúkú ká sùjúdù lórí irun lọ́nà tó ti pé àtẹlẹsẹ̀ wa yọ̀ hàn síta ẹ̀rọ ọmọ abọ́ àti kọ́mọ́tì fáwọn yẹn ti rí ibi kẹtí ń fọ̀ dáadáa ẹ̀rù ọ̀bọ kọ́mọ́tì pé mọ̀lẹ́kà ti rí tẹ́lẹ̀ náà wọ́n ti kọ́ pé àlọ́ aláìní kọ́ kọ̀wá bálì. tontorí délé kéèyàn ti sàlù aláàrẹ̀ dáadáa kọ́kàn rẹ̀ ọ̀balẹ̀ tẹ̀sọ̀wọ́ gbọ́ àlè rọ́pẹ́ wọlé tẹ̀sọ̀wọ́ gbọ́ àlè nà ọ́ sàlù aláfọlùwà ẹlẹ́dàá rẹ̀ kì ẹnìkan wọn sọ pé ńgbà tó ti fẹsẹ̀ rin lẹ̀ adé pé àwọn ọmọ afọ apá wa títí dé ìgbọ̀nwọ́ ní kése títí kárí ìgbọ̀nwọ́ títí tẹ̀fí mẹ́rin mi wà. kí láti dá lóhùn á sọ yìí pé àìkò fi ẹsẹ̀ rin lẹ̀ kọ̀tọ́ka sí pé kò sẹ́rí mi. kí lẹ̀ mi náà wà èdè ẹkún èyí lọ́nu máa àtàwọn ti sọ yẹn nítorí òfin ṣẹ̀rí àtúnṣọ pé àádẹ́mù dẹ́lílìn tẹlẹsìmù àdàmà màdìlólé mọ̀ọ́yẹ́nì ìyẹn ni pẹ́ẹ́rì kan pàtó ọ̀tọ́ka sí ní tàǹfẹ́ kò túmọ̀ sí pẹ́ẹ́rì mi ò sí tọ́tọ́ka sí ẹ̀rí kan pàtó ọ̀tọ́ka sí ní tàǹfẹ́ kò túmọ̀ sí pé nǹkan kan pàtó tàǹfẹ́ òun kò ní fẹsẹ̀ rìn lẹ̀ nítorí pẹ́ẹ́rì mi ńkọ́ ó lè tọ́ka sí yàtọ̀ sí léyìí kí ló dé sí al-Hafiz Ibn Hajar rahimahullahu ta'ala tí wọ́n mú hadith bọ̀ àìfọ̀ wá fún wa. láti fi sẹ̀rí lórí nǹkan kan nínú àwọn nǹkan tá a máa ń ṣe inú àlùwàlà tí wọ́n mú hadithu wa kò sí mushkila nítorí pé hadithu da'if kan mú wọ́n sọ pé kẹ́ ṣiṣẹ́ sọ pé máa sẹ̀rí sì sọ pé òun náà lẹ gbọ́dọ̀ tẹ̀lé alẹ́ kọ́ ni ike ń gbà mí wá yẹn ó lè lẹ ṣùgbọ́n tó bá lẹ bẹ́ẹ̀ làwọn ahlu sunna máa ń ṣe. ẹ wo òun náà ń kọ síra fún wa òun náà ní ti ń sàlàyé pé àdìsí tí mo mú wáyé kọ àdìsí tó ń bọ̀ àyè torí ẹ̀ tẹ́ bá ní síra yẹn lọ́dọ̀ ẹ rí i pé bá ń ṣe kọ àdìsí yẹn ẹ rí i pé irú ráìsìn kan náà ni pẹ̀lú ìdájọ́ tí wọ́n mú wá lórí rẹ̀ wọ́n ní akhrajahu ad-Daraqutni al-Imam ad-Daraqutni àwọn ni wọ́n gbé wọn bi isnadin. ضعيف ẹni tó níbi isnadin ضعيف òun náà ní dání al-Hafiz ibn Hajar dúró ẹ̀ ló ti jẹ́ pé tí wọn náà bá ṣe rìwáyà àdéhìí kan tó fi sẹ̀rí lórí ọ̀rọ̀ kan má ti torí pé wọn àti nìkan jọ ṣe fanfa kó wọn mú àdéhìí ضعيف wá kó a ti yẹ ẹ àdéhìí yẹn ó wà hasan àdéhìí yẹn ó wà sahih ta ló hasan rẹ̀ ta ló sahih rẹ̀ fẹ́ wo àwọn olùmọ̀ wa mẹ́sẹ̀ wa just ti àdéhìí yìí o. ọ̀nà tó gbà wá ń kọ́ ọlẹ̀ subhanallah. kátúwá sí hadithul mawdu' hadithul mawdu' láti mà ilmu mustalah kò yẹ hadith tó yẹ pé rọ fi pa pa sallallahu alaihi wasallam wa. a sọ pe hadith ni ti sọ kọjá pé a ní àmójútó tó péye nípa àdìsá nàbẹ wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam torí pé nísìn àrùkọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn kálukú náà fẹ́ràn ká pé ànábì sọ àwọn wà nù àdé creativity ti wá wọ ọbẹ̀ oríṣiríṣi rọ gbogbo ní ànábì sallallahu lè lọ sọ àti kò tẹ̀ jẹ́ pé èèyàn ò ní nǹkan tí ó fi mọ̀ pé léyìí tọ́ àbí léyìí ọ̀tọ́ sọ́kọ̀sọ́ yọkàn máa gbogbo tó ti kan náà sọ tẹ́ máa níbo lọ́wà yóò lọ́ wà nínú wà nínú Ihya Ulumuddin wọn ń tí pé majority majority majority majority àdìsí gbogbo ẹ̀ sọ eléyìí túmọ̀ sí pé nímà nípa bá ti mọ̀ pé àdìsí sahih wọn bẹ nù mọ tuntun ká lè ti tẹkulé dùn bẹ ká sọ pé sọháhà òfúlà bàáfà òfúlà lágbájá sọ pé sọhìn tàmídó sọ pé bàáìkù òtítọ́ tàwọn ni ad-Daraqutni ad-Daraqutni àwọn náà ni olùmọ̀àgbà tó ti pé wọn ní sàṣàlẹ́ni tó jọ wọn nípa ká mọ nǹkan á sórí kó dúró al الدار قطني رحمه الله وانا الإمام الذهبي رحمه الله وصنك الإمام الإمام الدار قطني واني هو حافظ الزمان وانا لن تنهان كسوري تو قوتوان أبو الحسن علي بن عمر ابن أحمد البغدادي الحافظ الشهير hafizu eh, hafizu tí wọ́n sọ kìí kí wọ́n hal kurani o hafizu tí wọ́n sọ wọ́n ní olento ha alfu alfu hadith one thousand thousand hadith mélòó nù one million yóò wá sí kọ́ ha lásán o tí wọ́n bá bí léèrè yóò máa sọ gbogbo ẹni tó gbà wá àti kí ní àdéhìí náà ó sì máa ń tó ti àdéhìí yẹn bí tó ti lẹ́ńbi tó ti lágbára gbogbo ẹ̀ ní ọ̀mọ̀ sọ lórí. ní ẹni wọn pè ní alhaqib torí ẹlòmínà kan lè wo sunsun kó náà fẹ́ di ó kọjẹ́ tó bá ti yọ kẹ́ máa pẹ́ alhafiz alhafiz hafiz báwo pé kí ni lọ́ ha tó yé àwọn eléyìí wọn pè ní alhufọ́ nítorí ẹ̀kẹ́ bí ẹsẹ̀ rí imaamu bukhari rahimahullah ìgbà tó lọ sí baghdad wọ́n sì yí àdéhìí padà fún imaamu bukhari nǹkan bíi hundred thousand hadith gbogbo yẹn kó wa pé kí ni Bukhari tẹ̀sẹ̀ ń ròyìn tó gbà lónìí kálukú bẹ̀rẹ̀ sí ní kó hadith wọn wá change chain of authority àtọ̀rọ̀ tí gbogbo kálukú gbà wọn change wọn kí lórí sáàdì ti báyìí kí lórí sáàdì ti báyìí wọn ti change wọn síra wọn Imamul Bukhari ti ń gbọ́ tẹ́lómi ò tún lọ́rọ̀ tẹ́lómi ò tún lọ́rọ̀ tẹ́lómi ò tún lọ́rọ̀ hàn lọ́rọ̀ títí kálukú fi sọ tiẹ̀ tán ọwọ́ abẹ́rẹ́ ọ̀rọ̀ wọ́n á lè tẹ ewì báyìí báyìí báyìí báyìí báyìí ẹ ti gbé síra wọn ni hadith yẹn sanadu rẹ̀ pọ̀ ọ̀nà tó bá wà ní wọ́n sọ hadith yẹn sì sahih eléyìí kò rí bẹ́ẹ̀ ọ̀nà tó ń bá wà ní òun wà báyìí títí tó fi yanjú ẹ̀ lọ́kọ̀ọ́ kan láì jẹ́ kí rẹ́kọ́dù bá sẹ́wọ̀n kọ́ àti béèrè bá ti pọ̀ ní ìsìn ẹ̀ bá ní wá bírò. subhanallah àwọn eléyìí kan ló lùmọ̀ sẹ́rí ńgbà tí Bukhari wá yanjú ẹ̀ dópin gbogbo èèyàn á dìde pé á ah, àgbà yín lọ́gà. subhanallah sọ eléyìí túmọ̀ sí wípé wàlẹ́wò ẹnna ahlẹ̀lẹ̀ ẹ̀lmi sọ̀nùhù sọ̀nàhùn wàlẹ́wò àbọ̀mùhù fìnnùfòsílà ọ̀bìmà. tí wàá fi àwọn olùmọ̀ wọ́n bá sọ ìmọ̀ ìmọ̀ bá sọ àwọn náà tí wàá jẹ́ pé àwọn náà kà fún mi á àwọn èèyàn mìíràn ọba kà fún un ṣùgbọ́n lónìí ńkọ́ ẹ kẹ́ni owó ìníkàlùkù wọn apá tó ń torí de eléyìí ọ̀nà tí kálukú ọ̀sán ti gba expressway tí gbogbo tí ń tó fi bọ́ sí ìní torí ẹ̀ tó máa ń pè é ní alhafiz ìtumọ̀ rẹ̀ nu kìí ṣe èèyàn kékeré olùmọ̀ àgbà ṣé àrègbè lẹ́yìn ní pòfẹ́sọ̀ pé kí ni olóòtú ò ní ẹ̀ kí ni professor professor mi ò láti ti márùn lórí ó sì gba professorship nínú islamic studies gbogbo àdìs tó bá mú wa báyìí tuntun mú mi wá báyìí tuntun mi báyìí subhanallah ó túmọ̀ sí pé àwọn gbólóhùn àpọ́nlé tí wọ́n fún àwọn olùmọ̀ islam yìí ah subhanallah kì í ṣe gbólóhùn tí èèyàn kàn lè èèyàn kàn lè gbára gbóná gba sàtífíkẹ́tì fún un. ní wọ́n pè yẹn ní al-muhaddith ní wọn pè é ní alḥaafir wàláhì alìmáàm ẹ èsì gbólóhùn tí èèyàn lè èèyàn kan tó tó ní tí wọn sọ pé nìkan tilmidul ìmáàmì abi hanifa ipò ńlá tún nù pé ọmọ akéwù dání abu hanifa wàá gà àwa náà ọmọ akéwù náà làwa kéènì ah, kéènì kí ni wọ ètò <laughs> rẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí. Abu Yusuf ó ti kọ́ mọ́ ti kọ́ mọ́ ti ti di imam kọ́ọ̀dì Abu Yusuf nítorí gbà tán pé Abu Hanifa kó wọn ajá dájọ́ ó ní la aslah lil qada irú mi ò yẹ kẹyìn mi so Harun al-Rashid àbí Abu Ja'far al-Mansur wọn ni kí wọn na Abu Hanifa lè gbà ẹ̀kọ́ lásán làwọn èèyàn ni imam tó ti bó ti ní mọ̀tò kárabàtà tó ti gbàtọ́ nà àní ó ti adájọ́ sẹ àbọ àníkà ni àní ìtọ́sí adájọ́ ni irọ́ lọ pa á ah, kàlífà gan ti sọ pé òpùrọ́ ni mí òpùrọ́ sì yẹ kọjá kàlífọ́jẹ kọjá adájọ́ tó báyìí wọn afọmọkí rẹ jẹ Abu Yusuf olùmọ̀ àgbà tọkọtìrà fún wa lóríṣiríṣi wọn fi jẹ adájọ́ Abu Yusuf náà wà ó pé àwọn ti sọ ọmọ kí ó ti pẹ́ náà ẹ káwọn náà dolùmọ̀ káwọn náà máa ṣe fàtàwà káwọn máa ṣe òun náà bá mú kíkan ní mọ́tíláṣí ẹ máa béèrè wọn kọ́ wọn lẹ́kọ̀ọ́ àbí yóò sùpọ̀ àwọn mọ́tíláṣí àbọ̀ àníkọ̀ àwọn mọ́tíláṣí ok wọn náà ti dàgbà pa wọn arìn nìkan pé ìwọ lọ bí léèrè béèrè méjì. tó bá ní yẹ kó sọ pé no tó bá sọ pé no kó sọ pé yẹ subhanallah lóòótọ́ wọ́n sì bí Abu Yusuf léèrè wọ́n ní rárá o kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹni tó béèrè ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni Abu Yusuf ni ọ̀dà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni oníbèrè ni ọ̀dà bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ subhanallah dàpọ̀ torí tọ́lọ́ sí òsì ìpè à ah, ìmáàmù lọ́rọ̀ mi nà ẹni kì í sọ fún ọ bẹ́ẹ̀ ìpè kìnnì tọ́ ọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ tó bá sì ní bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni kíákíá ló tún padà sọ́dọ̀ ìmáàmù ìsọkún lọ ọkọ rẹ bí ìrìnsà gbé wá ní báyìí báyìí la dáhùn ẹ̀wọ́ ànífọ̀ ara rẹ̀ nìkan ṣé o ti kọ́ mọ̀ sẹ́ni sẹ́ni pé bẹ́ẹ̀ náà làwọn èèyàn náà lónìí sẹ́kí tó máa ti ń kọ́ àwọn àdúrósù ló kọ́ àrọ̀bíyàn tòótọ́ kọ́ àwọn ẹ̀wọ́n ti pè akọ́bọ̀ yìí pa. ستة ثلاثين قواعد اللغة العربية فاعل مرفوع المرفوع المنصوب ترى بعض القياس أنا بيترى كم أقبل فا كين كين لو تيكو سنتنا سو تما سكين أما توا جواني والله تما سكين يعني تلميذ الإمام أبي حنيفة والله يكون لاد في أمك يودان الإمام أبي حنيفة رحمه الله wọ́n sọ yìí pé Abu Yusuf àti Muhammad bin Hasan alimami Zahabi gbàdé biography alimami Abu Hanifa ó ní àwọn ọmọ ẹgbẹ́ Abu Hanifa sọ pé Abu Hanifa máa ń fààyè lẹ̀ káwọn ọmọ bíọ́ léèrè nípa ẹ̀rí nípa àwọn àdájọ́ nǹkankan táwọn bá ń ṣe fanfa yẹn tó bá jẹ́ pé Al-Qur'an àti sunna làwọn fi ń sẹ̀rí gbàmí àwọn máa ń Imam Abu Hanifa gbàmí yóò wí àwọn sábò hanifa bá da ọ̀rọ̀ yẹn sí kíyàs ó ní gbogbo àwọn ọmọ agbẹnu lọ ni kò sí ẹni tó lè wí ni ẹ torí ẹni máàmù Zahabi fi sọ pé ìmáàmù fil kíyàs bílá mudafa aṣíwájú ni nípa ìmà nípa bá a ṣe fi nǹkan wé nǹkan yòókì jáde lára méjèèjì lè tó ṣe nìkan lè bá fagagbága ìmáàmù Abu Hanifa torí ẹ tí wọ́n fi yẹn kan ike alhamdu tàbí sheikh nǹkan kan láyé jọ ah, àwọn ọlọ́ọ̀lùmọ́ni sọ́ọ́hìbù súnà àwọn ni wọ́n kọ tírà tá a mọ̀ sí súnà ló dáàrí kùtùnì súnà àdáàrí kùtùnì tírà yẹn kéré bíi mùjálàdù méjì ni ìgbà míì wọ́n tẹ̀ sí mùjálàdù kan. alimami daaru kutni ọgbọ́ ìmọ̀lẹ́nu àwọn olùmọ̀láńlá òun náà wá jẹ́ni tó ṣe é pé ìmọ̀ rẹ̀ dájú sáká nípa علم الحديث أبو عبد الله الحاكم wọn kọ tírà almustadrak wọn ni sọrọ عصره في الحفظ والفهم casrihi fi lxifdi walfahmi walwara wọn ni dọrọ kutni ó di èèyàn kan tá a rẹ lè fi wé láyé ìgbà tiẹ̀ nípa ká hàn ká sì gbọ́ nǹkan yé ká sì ráyè sáà. وإماما في القراءة والنحو ọjọ́ olùmọ̀ àgbà nípa àwọn ọ̀nà tí wọ́n ń gbà kí alukur'an lóríṣiríṣi olùmọ̀ àgbà nípa gírámà lárúbáwá walahu musannafatun yaqulu dhikruha wọ́n ní àwọn tíra rẹ̀ kẹtẹ èyí tó ṣe pété abáláàmà dákọ̀ ọlọ́kọ̀ọ̀kan lọ́gbà kókò. wa ashhadu annahu abu abdullahi alhaji wọ́n ní mo jẹ́rìí. أنه لم يخلق على أديم الأرض مثله bọ́lá wọn bọ̀ dẹ́nìkan ti ń rìn lórí ẹ̀pẹ̀ bíi dárò kùtùnì yẹnni pé nbí tí màá rẹ̀ dé sẹ́yìn akẹ́ntì ń jẹ́rìí náà onú olùmọ̀gbà abu abdillah alhakim rahimahullah وقال الخطيب الخطيب البغدادي àwọn sọ pé كان فريد عصره èèyàn kan tá a lè rẹ́ni tá a fi wé ni nígbà tiẹ̀ wa imaama waqtẹ olùmọ̀ àgbà lákòókò rẹ̀ wọ́n tẹ́ha ilayhi ilmu al-athar wọ́n ní ìmà nípa ìmà nípa hadith ọ̀dọ́ rẹ̀ ló pin sí gbà yẹn wal ma'rifatu bil ilal àti ìmà nípa kíni ti àwọn ọ̀nà tàbí ti gbà wá àti àdéhìí nǹkan ọ̀dọ́ rẹ̀ ló pin sí wa asma'ur rijal àti ìmà nípa àwọn orúkọ àwọn tí ń gbà dé tiwa ma'a sidq ó sì tún jẹ́ olódodo wọ́sẹ̀kọ́ ẹni tó ṣe fọkàn tán ọ̀sọ́hàtì ẹ̀rẹ́tẹ̀kọ́ ó sì jẹ́ ẹni tó ní tòhídì tó dáa sànìyẹn al-imaamu Daaraqutni rahimahullah olùmọ̀yé àwọn náà lẹni tó ṣe kí wọ́n takò ìmáàmù Muslim tọ́ba ìmáàmù Muslim làwọn dé wọ́n takò ìmáàmù Muslim nínú sàhíhì wọn tí àwọn àdìsí kan wà ń bẹ tí èso ad-Daraqutni ọ̀sàkùn ìmáàmù Muslim fáwọn àdìsí kan wà nù Sahih Muslim tí èsì Sahih àtijọ́ làwọn yẹn ti wá bẹ̀rẹ̀ sí ní yẹ̀wò pé a ah, sẹ́kpẹ́ àdìsí kan bẹ́ẹ̀ nu Muslim tí èsì sọ sẹ́kpẹ́ àdìsí kan bẹ́ẹ̀ nu Muslim tí èsì sọ subhanallah torí ẹ̀ ńlọlùmọ́wá Sheikh Rabi' ibn Hadi al làwọn ti kọ́ tẹ́sí sí wọn nípa PhD bayna al-imamayn adarí kutni wa muslim ibn al-hajjaj àwọn fẹ́ parí ìjà ìlànà ìdárò kutni àti alimami muslim tíra yẹn náà wà wọn ta torí ẹ ẹnìkan á dé nísìnyí wọn ni sheikh al-albani ó sọ tó àìfún ní muslim kò sí tuntun bẹ́ẹ̀ wọn ti sọ wọn ti sọ kó wọn tó dé wọn rò pé yé wa ìyẹn ni pé adarí kutni ló ti kọ́kọ́ sílẹ̀kùn rú ọ̀rọ̀ yẹn òun ló ti sọ̀rọ̀ rẹpẹtẹ ń parẹ́ wàláàkín àwọn olùmọ̀ọ́ sọ pé sọ̀hí muslim ọ̀ sọ̀hí ṣùgbọ́n àwọn àdìsí ti dàrú kùtùní tó mú wa ikú wọn da'if àbí wọn wà sọ̀hí nǹkan kan nínú sọ̀hí muslim huwa ma rawahu muslimun ala sabilil mutaba'a àwọn àdìsí tí muslim gbà wá ni láti fi kín ètò ti síwájú lẹ́yìn ìyẹn ni pé nínú chapter kan yóò mú àdìsí púpọ̀ wá mẹ́ta nínú àwọn àdìsí púpọ̀ tí ó sì mú wáyé ẹ̀rí tó gbogbo ẹ̀ oríṣi tọ́pìkì kan náà ní sọ̀rọ̀ lé lórí tí ó lè jẹ́ pọ̀ kan nínú àwọn àdìsí nọmba four nọmba five in the same topic tó jẹ́ pé ó sì nọmba pẹ̀lú nọmba kan náà so ó lè jẹ́ pọ̀ ni wọ́n rí ipò lẹ̀ kì í ṣe the main hadith tí ma tí ma muslim mú wa ní báàbò ṣùgbọ́n ibẹ̀ ti mà yí pé wọ́n sọ yí pé alimami muslim ọ̀dájú sọ̀hí rẹ̀ dájú ti Bukhari lọ nípa mímọ tíraasi ṣùgbọ́n tíra ìmáàmù Bukhari ọ̀wà ọ̀sọ́à nítorí pé gbogbo àdìsí tó ń mú wá ń bẹ́ẹ̀ kò sáàdì ti kàtà nìkan rí sọ̀rọ̀ sí ṣùgbọ́n o ẹnìkan náà lè wá tó tí ó kọ́tọ̀ fún gbẹ́ àwọn àdìsí kan wà nù Bukhari tó ṣe pé wọn wà sọ̀hí wọn pé mu wá ò lè rí mu wá sáàdì ìwé yín. torí pé àwọn àdìsí kan lè kan lè máa sọ yẹn àwọn ni maa àlàkọ̀ alákọ̀ọ́ al-Bukhari al-mu'allaqat fi sahih al-Bukhari yẹn kí bí kí Bukhari sọ fún wa pé qala Abdullahi ibn Umar Abdullahi ibn Umar sọ pé ní ntẹ́ lè rí nu sahih al-Bukhari pàdé sànàbì ó lè sọ pé sàbí kan sọ ntẹ́ lè rí nu sọ sahih Muslim. ikpe hadith anabi ni inú sunani Abi Dawud ẹlẹ́rìí kó hadith anabi ni nítorí pé imaamu Bukhari ti wú ọ̀nà jáde sì yẹn gbà wá kò kò bí ti condition tiẹ̀ hadith yẹn ò sẹ́fì sẹ́rí lọ́dọ̀ tiẹ̀ tó òun á já sínú ọ̀kọ́tọ́rìtì rẹ̀ yọ wá mọ́rọ̀ tó wà nù rẹ̀ tó dáa yún yọ kàn fi ṣe tọ́pìkì ni headline ṣe yé wa sáwà sọpá di ti ti Bukhari gbà wá nù kọ̀ gbá wa ọkàn fi ṣe headline ẹ lè rí inú Muslim wípé hadithi ni tòṣùgbọ́n ti sọ ìpè lawla al-Bukhari lama zahaba muslimun wala jaa tí ó bá ti Bukhari ni ẹnìkan ìbá ti jẹ́ muslim nípa ìmọ̀ hadithi torí pé sẹ́wọ̀n pé Bukhari fún olùkọ́ ló jẹ́ fún muslim tòṣùgbọ́n laqad eh, laqad faqa fi husni as-sina'ati muslimun. تخاصم قوم في البخاري ومسلم لدي فقالوا أي ذين تقدمت فقلت لقد فاق البخاري صحة كما فاق في حسن الصناعة مسلم àwọn èèyàn kan jà níwájú mi nípa ìwò lọ́dà ìwò lágbọ́dọ̀ ti síwájú ní Bukhari àti Muslim. sọ wọn sọ pé Bukhari òun gba wájú nípa kó gbogbo àdéhìí rẹ̀ lọ́wọ́ àfà ṣùgbọ́n nípa ká àti muslim lọ́ gba wájú ewu làbòsí mbẹ làbòsí kálukú gba pọ́ọ̀kì lágbọ̀n àbí wọ́n sì gba sẹ́kọ̀n lágbọ̀n kejì so eléyìí ni Daaru Qutni nínú tíra tí Daaru Qutni ní onítìrà kan al-Ilal nínú tíra tó tóbi jù tí wọ́n kọ nípa Ilal nínú ẹni tuntun ní tíra Ilal òun náà ni Ibnu Abi Hatim ar nínú ẹni tó tún ní tírà ilẹ̀ òun náà ni Abu Isa at-Tirmidhi wọn ní kitabul ilẹ̀ wọn tẹ̀ má súnánù rẹ̀ nínú ilẹ̀ ad-Daraqutni hadithi kan wá ń bẹ̀ nínú àwọn hadithi tó mú wa òun náà ni hadithi wípé Abdullahi ibn Umar radiyallahu anhuma ó wípé anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n á máa gbé ọwọ́ wọn sókè níbi gbogbo Allahu Akbar fi salatil janaza ṣé máa ń kírun sókù lára wọ́n máa ń gbọ́ ọwọ́ wọn sókè. fàhádìsì yẹn Ad-Daraqutni mú wá nínú ìlànà ìlànà ọ̀nà ìtura kan sí láti ṣàlàyé àwọn àléébù tó wà nípa ọ̀nà táàdì fi gbà wá tó gbà wá tó gbà wá. Al-Imam Ad-Daraqutni wọ́n sọ pé hadith yìí báyìí حديث معلل لا يصح رفعا ويصح وقفا يعني لك تبع جرى النبي أما يعني لك لورا عبد الله بن عمر فلا تبقى يكون يعني لك لورا عبد الله بن عمر كان النبي محمد صلى الله عليه وآله وسلم أكبر بركه عنده ما النبي محمد صلى الله عليه وسلم wọn máa gbọ́wọ́ sókè níbi gbogbo Allahu Akbar ẹsẹ̀ yìí kékeré sọ̀rọ̀ ànábì fa Abdullahi bin Umar ìfẹ́ táwa ní ròyìn sí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní ròyìn sí ní lọ sọ fa tó a jẹ́ pé Ibn Umar ní ròyìn sí ànábì ẹsẹ̀ pé ọwọ́ àtọ̀hí lọ́rọ̀ Ibn Umar kálá ntí ròyìn ó ní ìdájọ́ pọ́rọ̀ ànábì náà ni yìí sọ̀rọ̀ àmọ́ ó ní ìdájọ́ á ti mọ̀ ti ní ìdájọ́ yìí pé ìdájọ́ ni bí ni dàbí ọ̀rọ̀ ni àwọn sọ pé la nígbà òtúrà yẹn bẹ́ẹ̀ náà àtúrà ti rẹ́ pé alihamudulilayi wọ́n ti tẹ̀ wọ́n jáde àwọn olùmọ̀ọ́ wa ti yàpọ̀ ẹ̀ nítorí pé tíra ń bẹ lọ́wọ́ kálukú tẹ́lẹ̀ wọ́n fi ẹnìkan sọ kíké nu àdárò kò ní sọ nísìnyí àrí tíra yẹn kálukú náà lọ sí wò yẹ àdárò kò ní sọ ni nísìnyí àwọn olùmọ̀ọ́ wa ti yàpọ̀ ẹ̀ nípe tá a máa gbọ́wọ́ sókè níbi gbogbo Allahu Akbar máa ń kírun sókè la àbá ni máa gbọ́wọ́ sókè ìwé lẹ́yìn mẹ́rin nàám nàám ẹ máa gbọ́ sókè ẹlòmíì sì gbọ́ sókè má fi mùsùkìlì nítorí pé wọn nù àwọn àdéhùn mi bí àdéhùn ibi mẹsùrù radiyallahu anhu wọn nàbí sallallahu alaihi wasallam máa ń gbọ́ sókè lẹ́ẹ̀kan àwọn èyí sì tún gbọ́ sókè mà ṣùgbọ́n báyìí gbogbo àdéhùn tó sọ pé ẹ̀ka àwọn èyí tún ṣe báyìí. torí ẹ̀ ni al-Imam eh, rahimahullah wọn ní tírà wọ́n pè ní juz'u raf'il yadayn juz'u raf'il yadayn síra tá a ṣe nípa gbígbọ́wọ́ sókè gbogbo àwọn sàábì pátá wọn gbà á lọ́dún ọkọ ọmọ bọ́ sókè níbi sọ̀láàtú àlìjánáza níbi gbogbo Allahu akbar. tọ́ ọ̀kan nínú àwọn olùmọ̀wá àwọn aṣọ pé ọ̀rọ̀ adáròkùnkùn níta mẹ́nu báyìí kò túmọ̀ sí pàdé tìyẹn ọ wà bàáyì nítorí nǹkan sọ ni pé kò wà sàhíì marfu'an ṣùgbọ́n wà sàhíì mawqufan ṣùgbọ́n lọ́dọ̀ táwọn gan sàhíì ni marfu'an. ẹnìkan wá sọ pé dáàrú kọ̀pìnì tàbí lò ẹnìkan sọ pé dáàrú kọ̀pìnì bó ṣe ní màtò kẹ́nìkan láì fi wá sọ pé hadith tó sọ wípé kò wà sàhíì marfu'an. lọ́dọ̀ tó sahih marfu' àní eléyìí túmọ̀ sí pé ẹni tó sọ̀rọ̀ kò ní mà nípa mustalah al-hadith débi kan àwọn òbí náà ọyẹ bẹ́ẹ̀ ó ti le jù ọrọ yìí ó ti le jù torí ẹ̀yin náà ìgbà tá a wo gbogbo àwọn náà sọ irú àwọn èèyàn gbé sàn kíni ti náà sọ tòbó wa ni dẹ́yìn ń lò irú kòbókò dẹ́yìn ń lò ẹnikẹ́ni omi náà máa ń lò lé tó eléyìí túmọ̀ sí pé alákùnlé ha tí a fẹ́ lò ń bi níbi àbúrò kò ní olùmọ̀lá ni ó sì ní tíra nínú àwọn tíra rẹ̀ tó lè tètè bọ́ tó wa tó ti ká ní sábà gbìyànjú láti ní oná ní sunan ad-Daraqutni sunan ad-Daraqutni tòtúrà yẹn wà tó jẹ́ pé júzù méjì ni wọ́n tẹ̀ sí ara mùjálàjẹ́ yọ̀kan.

ìyẹn ni pé ní India láwọn ẹni tó ṣe pé wọ́n ní ìmọ̀ púpọ̀ nípa ilmul hadith jarhan wa ta'dilan títí tó fi dòní láwọn ẹni tó ṣe pé ìmọ̀ tí wọ́n ní nípa àdìsí gangba míì Sheikh Al-Albani gan bí ọmọ kí ó ní ọ̀jẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lómi ṣùgbọ́n subhanallah ọlọ́run ọba ò ní kí wọ́n gbajúmọ̀ ọ̀pọ̀lọpọ̀ wà nínú wọn tó ṣe pé tíyẹn bá rí àwọn tíra tán kọ ẹ̀wọ̀n káà ti máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tíra ẹni tí kọ̀pọ̀lọpọ̀ àwọn tíra jarh wa ta'dil jarh wa ta'dil yìí báyìí ìndí àwọn ti tẹ̀ wá gẹ́gẹ́ bí tahdhibu tahdhib ti Ibn Hajar ti lọ bí di mẹ́ńlá tó ń bẹ́ẹ̀ náà tíra táwọn fi máa pé lágbájá tó gbàdé ti wá bó lọ́jẹ́ ẹ̀ sọ́lọ́ tọ́ni àbó pùrọ̀ ìndí àwọn ti tẹ̀ wá doni ọ̀pọ̀lọpọ̀ ìtàn tẹ̀jà rẹ̀ wọ́n fíìmù ẹ̀ wọ́n fíìmù ìtàn ti tẹ̀ láti ìndí àyẹ̀ tó bẹ́ẹ̀ náà tíra púpọ̀. àwọn olùmọ̀ púpọ̀ nípa hadith wọn kún agbanyanja yẹn ẹsìn má gbàgbé láti ayé àwọn mùsùlùmí lọ jù ní India gbogbo ẹsẹ wá yí oṣù wa di àwọn gbogbo amran Hajar ni gba عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا وضوء لمن لم يذكر اسم الله عليه أخرجه أحمد وأبو داود وابن ماجه بإسناد ضعيف وللترمذي عن سعيد بن زيد وأبي سعيد نحوه قال أحمد لا يثبت فيه شيء سيرني الحافظ ابن حجر رحمه الله ومو حديث يلي كان الدني أقوت وافوا حديثي هنا ولا تودو أبو هريرة رضي الله عنه وني وتشو لهم با كاتي لهم با كما با سويكي لا وضوء لمن لم يذكر اسم الله عليه والسؤال ولا fún gbogbo ẹni tó sàlùwàlá láì dárúkọ ọlọ́run ọba lórí àlùwàlá rẹ̀ gbogbo ẹni tó bá sàlùwàlá láì dárúkọ ọlọ́run wọn ní kò lálùwàlá. hadithi yìí alimami ahmed ni wọn gbà wá fún wa a ti mọ̀ pé sọ́mà sọ pé ahmed níbo wọ́n ti gbà wá yẹn nínú musnad àti abu dawud nínú sunan àti ibnu maja nínú sunan bí isnadin da'if ṣùgbọ́n náà tó gbà wá lọ́dọ̀ gbogbo wọn ọ̀lẹ́ alimami tirimidi àwọn tó gba àdìsí wa láti ọ̀dọ̀ sa'id ibn zayd àti láti ọ̀dọ̀ abi sa'id al-khudri radiyallahu anhuma gẹ́gẹ́ bí àdìsí yìí alimami ahmed ní la yathbutu fihi shay kò sí ẹgbàá wọ̀rọ̀ kan tó fẹsẹ̀ nílẹ̀ nípa kakọ bisimilayi níbẹ̀rẹ̀ àlùwàlà tó eléyà fi hàn wá ìpè ntàdé fi tọ́ka sí òun náà ní pé àfi ká dárúkọ ọlọ́ọ̀ níbẹ̀rẹ̀ àlùwàlà wa ká tó lè lálùwàlà torí láwòwò á. لمن لم يذكر اسم الله عليه لا وضوء ìtumọ̀ نفي صحة الوضوء nítorí tó bá jẹ́ نفي الكمال kò ní ní ìtumọ̀ kan lọ títí pé àlùwàlá ò ní pé àfi ká dá pọ̀ nù tó bá jẹ́ nọ́gbà lérò kò sí nǹkan kan bàbá rà bẹ̀rẹ̀ àmọ́ tó bá sọ pé àlùwàlá ò ní lálàáfíà láì kò dárúkọ ọlọ́run ọba níbẹ̀rẹ̀ rẹ̀ àbí nínú ẹ̀ so eléyìí ló ní tù so eléyìí ńlọ́fà ńláfíìrì nínú tó báde ti fi wá ní ọ̀dọ̀ àwọn ẹni tí wọ́n kọ̀ǹsídà rú àdéhìí ìdájọ́ kásọ bísímìláì bákan méjì ìmá kẹrin nínú tíra àwọn sọ pé àtẹ̀símíyẹ́tú wájibun min wájibatil wudu wọ́n sọ pé ká dárúkọ ọlọ́ọ̀ràn yẹn kan nínú àwọn ọ̀ràn yẹn àlùwàlà àbí kí wọ́n sọ pé ṣọ́ọ̀tún min shurut sihhatil wudu májẹ̀mú kan ni nínú àwọn májẹ̀mú tí máa mú kálù àlọ́ ṣe kí ni kọ́lá làbíà nítorí bá ti tètè wá lọ́fà torí pé ó ní la wudu'a liman lam yadhkur isma Allahi alayhi kò sí àlùwàlá fún gbogbo ẹni tó sàlùwàlá tí kò dárúkọ ọlọ́run ọba lórí àlùwàlá rẹ̀ eléyìí túmọ̀ sí kẹ́ni bá gbàgbé ńkọ́ kọ̀ lálùwàlá tó bá máa máa ńkọ́ kọ̀ lálùwàlá. ah báwo la dé tí yóò bá ṣe yanjú wàhálà tó bá jẹ́ kó fẹsẹ̀ rìn lẹ̀ yóò yanjú wàhálà lọ́nà ìpè ẹni tí ń béèrè pé ẹ̀jọ́ ibi tí mo ti ń wẹ̀ wọn ò kọ̀ yẹ ká dárúkọ ọlọ́run bá ń bẹ̀ ṣùgbọ́n mi ọlọ́run ọba ni ìdájọ́ àlùwàlá mi àní kọ́lá ọ̀tún náà fi mọ̀ gbogbo àdìsí tó wá nípa ká ọlọ́run níbẹ̀rẹ̀ àlùwàlá kò kọ̀fẹ́sẹ̀ lẹ̀ ẹni tó sàlọ alá tó ní mo gbàgbé láti dárúkọ Ọlọ́run bá nínú àlọ alá mi la ishkal lọkìrùn nítorí pé àdìsí tó wá nípa ká dárúkọ Ọlọ́run bá níbẹ̀rẹ̀ àlọ alá sọfẹsẹ̀ rìn lẹ̀ kọfẹsẹ̀ rìn lẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé a máa rí nínú àwọn tíra ike wọn à ní ka àwọn tíra bíi malikiya bíi hanafiya bíi shafi'iya wọn à ní ka basmala kún wajibatul wudu kọ́dà àwọn mi ò ní kà kún sunan alwobo kàkà bẹ́ẹ̀ wọ́n kà kún min mustahabati alwobo fadail. sọ eléyìí túmọ̀ sí wípé torí pé àdìsí tó wá nípa rẹ̀ kò fẹsẹ̀ rìn lè torí ẹ̀ Imam Ahmad ti yanjú ọ̀rọ̀ fún wa wọ́n ní nǹkan kan fẹsẹ̀ rìn lẹ̀ nípa kádàrúkọ ọlọ́ọ̀ níbẹ̀rẹ̀ àlùwàlà gbogbo àdìsí tó wá nípa rẹ̀ ńkọ́ kò fẹsẹ̀ rìn lẹ̀ ọ̀dà àdìsí ò fẹsẹ̀ rìn lẹ̀ lọ́wọ́ túmọ̀ sí pé tá a bá wá bísíńlá tá a sẹlọ àbá àsẹlọ àsẹlọ títí àbá wa sọ bisimilah rahman rahim àbí bisimilah níbẹ̀rẹ̀ àlùwàlá tá a ti dá àbá àti dá tá a bá ti dá sáà ń retí àti gbalada ẹfẹ gbalada ẹ̀rí wo ló ní kẹsọ bisimilah ní kòkò sí náà torí pé la fẹ́ ṣe gbàtó sì jẹ́ pé ẹ̀sìn la fẹ́ ṣe gbogbo ẹ̀sìn tá a bá fẹ́ ṣe ó ká máa bẹ̀rẹ̀ pẹ̀lú kínni pẹ̀lú bísímìlà kò burú nítorí pé alukur'an kí ni wọ́n fi bẹ̀rẹ̀ rẹ̀ bísímìlà gbogbo lẹ́tà táwọn ibi sọ̀rọ̀ àti ìlànà ọkọ̀ kí ni wọ́n máa fi bẹ̀rẹ̀ rẹ̀ bísímìlà torí di eléyìí à ń bẹ̀ lọ́n kọjá pé gbogbo ẹni tó bá sọ bísímìlà níbẹ̀rẹ̀ àlùwalá rẹ̀ ọlọ́wọ́n bó fún ládàá ẹ̀sìn bẹ́ lọ́n kọjá pé ẹni tó bá gbàgbé wí àlùwalá rẹ̀ ò ní bàjẹ́ nítorí kọ̀sẹ́rì tó sọ pálọ̀ àlá rẹ̀ bàjẹ́ torí di eléyìí báyìí ó túmọ̀ sí pé kìí ṣe ara tí kò ṣe é má ṣe sálù àlàáfíà lálàáfíà ìníkà sọ bísímìláì wa bísímìláì níbẹ̀rẹ̀ àlùwàlà bísímìláì tó ti tó àbúrò ìwà tábà sọ pé bísímìláì rahman rahim bísímìláì ó ti tó ànídìí sọ pé arahman rahim. sáàwì jáde lórí ahọ́n wa ni àbáwì borí àbáwì nínú wa gbogbo ẹni tó bá wí nínú ọkàn rẹ̀ ṣera rẹ̀ kò wí mm. so gbogbo ètè pọ̀ ó so ahọ́n pọ̀ ọ̀wá ló ń ti wí òwí nǹkan kan ó dìgbà tí ahọ́n rẹ̀ bá mì ìgbà náà látò pé ọ̀sọ̀rọ̀ nínú òkè. bí tó ti wá sàlù aládé bí ojú ṣé yóò tún bẹ̀rẹ̀ ni àbí kó sọ bísímìlá ibi tó dé náà kó sọ bísímìlá ibi tó dé nítorí pé tẹ́lẹ̀ náà ẹ̀rí tó mú wá pé káwé kò fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n awé ni ká lè bàa jẹ́ pé á rí àlùbáríkà bíbẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba wa tíyẹn bá wá fi bisimilayi sílẹ̀ tíyẹn lè bẹ̀rẹ̀ àlùwàlá pẹ̀lú la hawla wala quwwata ṣebí ìrántí ọlọ́run náà ni nàá nàá ẹ sọ̀rọ̀ rárá nítorí pé la hawla wala quwwata illa billah ìrántí ọlọ́run ni ṣùgbọ́n kì í ṣe ìrántí tá a máa fi bẹ̀rẹ̀ ìjọsìn so eléyìí fi hàn wá pé àdéhùn yìí kò fẹsẹ̀ rìn ó wá ní apá kan nínú al-madhahib al bíi madhhab al-imam ìgbà tó ṣe pé lọ́dọ̀ tí wọ́n ní àwọn rìwáyàtì tó pọ̀ nípa bísímìlá yìí nínú àwọn rìwáyàtì wọn ni kó ọ̀ràn yẹn nípa sọ bísímìlá tó ń tipa di èyí lẹ̀ nítorí pé nínú tók ó ń bẹ nínú àwọn fuqaha tó ti kọ́ máa ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn àhàdé ìtọ́jẹ́ bọ̀àyíṣà fi fadail al-a'mal ẹ̀sìn àkókò àti bísímìlá rahman rahim ètò bá ti dọ́ràn ẹ̀ kì í ti fọ̀dílà tí wọ́n fi sẹ̀rí wípé nínú nínú mọ́tàbù wọn wọ́n ní bisimilahi rahman rahim shor min ṣòro tó ṣe hàtì lóbo wájibun min wájibá ti lóbo ṣùgbọ́n èyí tó mu wá ń kọ́ ọ̀fẹ́ sẹ̀rí torí àwọn sọ pé ọ̀dà sábà wá wà mí tẹ́gbìn wà tá a ti lè dárúkọ ọlọ́run ọba a sì fẹ́ sàlùwàlà báwo la ti ṣe wọ́n ní ká wí sínú èèyàn sọ̀rọ̀ bisimilahi sínú àìsàn pé kò mu kò mu rárá nítorí pé alikalamu nafsi laysa kalam ọ̀rọ̀ téèyàn sọ sínú kìí sọ̀rọ̀ ọ̀rọ̀ téèyàn sọ sínú kìí sọ̀rọ̀ ó dìgbà tó o bá wí jáde tó o bá spẹ́ẹ̀lì ọ̀rọ̀ jáde kò tí ì sọ̀rọ̀ akramakumullah ẹnìkan fọ̀rọ̀ sínú nígbà tó ṣe assalamu alaikum sí ó sì panu mọ́ àwọn àǹbá wípé ẹ̀ dáhùn lọ́wọ́ á ní ṣé mo ti dáhùn yẹn tó yé kò yẹ kó tún sọ fún ọ pé mo ti dáhùn sínú náà ń ṣe lọ́yẹ kó kó tiẹ̀ má tún fọwọ́ tọ́ka sí i kó tún máa wọ pé bẹ́ẹ̀ subhanallah sọ̀rọ̀ lílé yìí sọ̀rọ̀ tó ń torí di eléyìí ọ̀rọ̀ tí wọ́n sọ wípé innal kalama la fil fuadi wa جعل اللسان على الفؤاد دليلا أرى أخطل قتال به والأخطل نصراني أما لا يقول إني أخطل ولا جعل ما في سرين التوحيد تلقى كان لو في سرين التوحيد ipe ọ̀rọ̀ ipe ọ̀rọ̀ Ọlọ́run kì í sọ̀rọ̀ tó lárabì kì í sọ̀rọ̀ tá a sọ ọ ni subhanallah kì í sọ̀rọ̀ tó wá wọ́n tún wọ́n ń wẹ́rì fún wọn tún rẹ́rì fún àfọ̀rọ̀ nasarani ike innal kalama lafil fuadi ike inú ọkàn lọ́rọ̀ wà wa innama ju'ila lisanu ala fuadi dalila wọ́n kàn sí ahọ́n ní atọ́ka ni fún ọkàn kò mú torí délé ọ sọ̀rọ̀ jáde ẹnìkan rò kú ọgbẹ́ni lọ sami allah liman hamida kò wí kankan rabbana walakal hamd kò tán kankan allahu akbar kò wí kankan ó tún forí kanlẹ̀ ó gbẹnu lọ atahiyatu lillah ó tún gbẹnu lọ asalaamu alaykum mm. eléyìí ń kírun wàláhi kò kírun ọkàn ìṣeré lásán gbára gbóná lọ́nà torí de eléyìí à ń bùkátà láti máa gbogbo eléyìí torí de eléyìí a rí i pé bisimilahi rahman rahim àní wíjà níbi bẹ̀rẹ̀ àlùwàlá tá a bá sọ bísímìlá òtítọ́ káàtì wí ọ̀dà púpọ̀ nítorí pé ń bẹ nínú pé èèyàn ń wá orí lọ́dọ̀ ọlọ́run ọba nípa tó fẹ́ dáwọ́lé bẹ́ẹ̀ á rí i pé àwọn àdéhùn tá a kà wọ́nyí wọ́n tọ́ka sí apá kan nínú àwọn kẹta ń bùkátà láti mọ̀ nípa tó jẹ máa lù àlà wa tẹ́lákọ̀ọ́kọ́ wọ́n jẹ́ hadithun da'if tẹ́lẹ̀kejì náà jẹ́ hadithun da'if ṣùgbọ́n a rí nínú méjèèjì pé àìkò fẹsẹ̀ rìn lè kíní kejì wọn kò pé kí n tí wọ́n tọ́ka sí lófin ká má rẹ́ẹ̀rì fún níbòmí. tó eléyìí túmọ̀ sí wípé ẹni tó ń wá ìmọ̀ kò gbọ́dọ̀ ká gara kò gbọ́dọ̀ ká àárẹ̀ wọ́n á máa wádìí wọ́n á máa wádìí wọ́n á máa ṣe ìwádìí títí tó fi rí nǹkan wà. tó ń torí pé tó o bá ti kà kan torí pé kò mu ò ní kó agara wàá tún tíra láti wo bòmí títí tó fi rí nǹkan wà. tó náà bá kó fèmí pẹ̀lú yín ní ìmọ̀ alálùbáríkà. kọ́ràn wa lọ lórí àti máa ń tá a ni ṣiṣẹ́ kó ń a ní àwíjàre fún wa lọ́la òkè yá àmọ̀ ọlọ́run dákun mẹ́sẹ̀ níbalẹ̀ jọ fún wa ràn wá lọ́wọ́ lórí àti nífẹ̀ẹ́ ànábì wa Muhammad sallallahu ọ̀pọ̀ sọ́nà أشهد أن لا